إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ba àtọ̀rọ̀ asalatu fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ láti inú tíra umdatul ahkam èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala tí wọ́n kójọ láti inú ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam èyí a máa gbéyàwó ní àárọ̀ yìí òun náà ni kitabu zaka ọ̀rọ̀ nípa zaka kí ni nǹkan tí a ń pè ní zaka gbólóhùn yìí èdè lárúbáwá ni tó ṣe wípé ó túmọ̀ sí ìṣàlékún kan àbí ìṣe àfọmọ́ rẹ̀ subhanahu wa ta'ala sọ fún wa nínú alkur'anul karim oni qad aflaha man zakkaha wa qad khaba man dassaha ọlọ́wọ́n bá ní ẹ̀mí gbogbo ẹni tí ó bá ṣe àfọ̀mọ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti jèrè wájú ọlọ́wọ́n ọba ẹni tó bá rẹ́kọ̀ọ́ tí ó ṣàfọ̀mọ́ rẹ̀ tó ṣe pé nú àwọn ọ̀dọ̀tí ló tì sí. Si, irú èèyàn bẹ́ẹ̀ ó ṣòfò wájú ọlọ́run ọba kọ́nà ọba kó mọ́ ṣùwálẹ̀ ní òfò kí ló ń belé yìí òun náà ni pé gbólóhùn zaka tán bá lu àmọ́ túmọ̀ sí àfọ̀mọ́ bákan náà atúmọ̀ túmọ̀ sí àlékún ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ nípa rìbá ọlọ́run ọba ní wàmà àtẹ́tùmí ríbà àlìyẹ́lbọ̀ àfi àmúwálì náà fàlàyẹ́rùbọ̀ ìdánlá ọlọ́run ní gbogbo owó èlé tẹ bálẹ̀ ń yára yín nítorí pé ẹ fẹ́ kí owó yín lékún fàlàyẹ́rùbọ̀ ìdánlá kò lékún wájú ọlọ́run ọba o bó tiẹ̀ jẹ́ pé ẹni tó ń yáyàn ní owó èlé yóò wo pé owó òun lékún ni yóò wo kó mẹ́kì prọ́fìtì ni ṣùgbọ́n ọlọ́wọ́ ọba tó dá wa ó ní wọ́n máa àtẹ́ ìtumí rìbá lè yẹ́rùbù àfi amúwá alinas fàlà yẹ́rùbù ìdàlá gbogbo owó èlé tẹ balẹ̀ ń gbà lọ́wọ́ àwọn èèyàn èyí tẹ̀ ń fúnra yín nítorí pé ẹ fẹ́ kí owó yín kí dúkìá yín lékún fàlà yẹ́rùbù ìdàlá kò lékún lọ́dọ̀ ọlọ́wọ́ ọba wọ́n máa àtẹ́ wajhallah ọlọ́ni ṣùgbọ́n zakatẹ̀ balẹ̀ yọnu owó yín turiduna wajhalla èyí tó ṣe pé ẹyọ tẹ fi ń wójú rí ọlọ́run ọba ọlọ́ni fọwọ́lá ikẹ̀ omulmọ́dọ̀rin fóòrù àwọn tó ṣe wípé wọ́n lé owó wọn kún wọ́n lé dúkìá wọn kún lẹ́ni tó ṣe pé yọ zaka tó ló jẹ́ pé aya yìí ó àdírẹ́sì ọ̀rọ̀ zaka ó dé àdírẹ́sì ọ̀rọ̀ rìbá ẹni tó ń gbowó èlé lójú títí ẹ owó rẹ̀ lékún ni ṣùgbọ́n ọlọ́wọ́n bá jẹ́ ká mọ̀ wípé owó rẹ̀ ń dínkù wájú ọlọ́wọ́n bá ní ẹni tó ń yọ zaka tábà ní ká wò ó bí ìgbà tó ṣe pé dúkìá rẹ̀ ń dínkù ni ṣùgbọ́n wájú ọlọ́wọ́n bá dúkìá rẹ̀ ń lékún ni sọ ló jẹ́ pé kò sí oore tó dàbí pé kéèyàn ní àgbọ́yé nípa ẹ̀sìn islam bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sọ fún anábọ́wá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni khud min amwalihim sadaqatan tutahiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanun lahum ọlọ́ni rí anábì bá ń nuwó wọn sadaqatan sadaqatan tutahiruhum wa tuzakihim biha kó máa jẹ́ àfọ̀mọ́ fún wọn wa tuzakihim biha kó máa jẹ́ nǹkan tó máa fi ṣàlékún wọn kó máa jẹ́ nǹkan tó máa fi fọ̀ wọ́n mọ́ wa salli alayhim tó bá gba zakai lọ́wọ́ wọn ṣàdúrà fún inna salataka sakanun lahum àdúrà tó bá ṣe fún wọn ni ó jẹ́ fún wọn kí la fẹ́ bi eléyìí òun náà ni wípé gbólóhùn zaka a máa túmọ̀ sí àlékún àti àfọ̀mọ́ nínú èdè lárúbáwá bákan náà nínú islam náà ẹni tó ń yọ zaka owó rẹ̀ ó ń ṣàlékún owó rẹ̀ níwájú ọlọ́wọ́ bá ní ó ń ṣàlékún ládàá rẹ̀ níwájú ọlọ́wọ́ bá ní eléyìí ló fọ́ tó jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam oni ní máa ná kọsọ̀ sọ́dọ̀kọ̀ tún mi máa sọ́dọ̀kọ̀ téèyàn bá yọ kò àfẹ́tì owó èèyàn kan kan wá nítorí wípé sọ́dọ̀kọ̀ tó ń yọ òun ló fa tó rẹ̀ fi ń dínkù rárá ẹni tó bá ti ń yọ sọ́dọ̀kọ̀ owó rẹ̀ ó ni yóò máa lékún wájú ọlọ́wọ́ bá ó dẹ̀ pọ́síbù kó ṣe wípé kó máa rí àlékún rẹ̀ náà lójú ayé ara ẹ̀ eléyìí ló fà tó jẹ́ pé ẹni tó bá fi lè ṣe ìtọrẹ àánú tó dẹ̀ ṣe pé ó ṣe nítorí ìtọ́lọ́wọ́ ọba kó mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ kó mọ̀ wípé ládàá rẹ̀ òun ó rí wájú ọlọ́wọ́ ọba òun ó dẹ̀ tún rí láyé ń bí torí pé tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala sọ ni pé manjaa bil hasanati falahu ashru amsaliha ẹni tó bá ṣe dáadáa kan ìlọ́po mẹ́wàá rẹ̀ ní ìgbà padà ẹni tí ó kì í yọ owó rẹ̀ àbẹ́ni tí ó ń ṣètọrẹ àánú tó bá mọ tó ṣe ipò ń padànù ní èrè ayé ni àti èrè alkiyama kò bá ṣalápá ń tètè àti máa ṣe ìtọrẹ àánú àti láti máa yọ zaka owó rẹ̀ zaka lára àwọn orígun ẹ̀sìn islam ni tó ṣe wípé ọlọ́wọ́n ọba ó pàtàkì rẹ̀ bó ṣe pàtàkì irun ni torí pé irun eléyìí ní ṣe pẹ̀lú ìtàlà zaka ó ní ṣe pẹ̀lú nǹkan tààlà ń fi dúkìá wa ṣe méjèèjì náà ni nǹkan tó ṣe tó ṣòro àbí tó le láti ṣe àfihàn ẹni tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bá ṣe rọrùn fún lókù gbàtí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ̀rọ̀ ní al-Qur'an al-Karim ó ní wasta'inu bis-sabri was-salah wa inna lakabiratun illa 'ala al-khashi'in ọlọ́wọ́ ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ wá ràn lọ́wọ́ pẹ̀lú ma ṣe sùúrù bí ọ̀rọ̀ was-salah bákan náà ìmọ̀ kírun wa inna lakabiratun illa 'ala al-khashi'in ọlọ́wọ́ ní irun kíkí nǹkan tó le ni tó ṣòro ni àfi fún àwọn tó ṣe wípé wọ́n bá jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ zakana ẹni tó ṣe pé owó rẹ̀ bá jẹ́ nǹkan tí ó mú láyà rẹ̀ púpọ̀ tí ó dẹ̀ fẹ́ pààtì pẹ̀lú owó ẹ̀ rárá tó bá ń gbọ́ pọ́n ní kò ń yọ zaka owó òun yóò máa sá ni yóò máa ṣàwọn pẹ̀lú ẹ̀ ni so ẹni tó bá ń yọ zaka owó rẹ̀ àbó ń ṣe ìtọrẹ àánú lẹ́ni tó ń wo ojú rí ọlọ́run ọba àmì imani ńlá ni àwọn afẹ́sìn wọn ni wọ́n ń pe zaka wọn a máa pe sọ́dákọ̀ lè anaha torí wípé zaka yìí nìyí tàdúlù àlàsídìkì sọ̀híbìhà ó ń tọ́ka sí wípé ẹni tó ń yọ olódodo ni níbi imani rẹ̀ ìyá ni mùmí ní ni mí. Yani mùsùlùmí ni mí ṣùgbọ́n tó bá di ọ̀rọ̀ zaka ó ń sákòfẹ́ zaka rẹ̀ imani rẹ̀ ni problem náà ni ìwà yọ zaka yẹn orí tí ó máa tọ́ka lórí wípé imani tó ń lè kílèmù sí yẹn ó so òdodo nú ẹ̀ nígbà tó bá ṣe tán àti mú kúrò nú dúkìá rẹ̀ pẹ̀lú àníyàn pé òun fi ń wójú rí ọlọ́wọ́ wa eléyìí ń tọ́ka sí ni olódodo nínú imani ọlọ́mọba subhanahu wa ta'ala ó ń sọ pàtàkì zaka fún wa débi wípé lára àwọn nǹkan tá a fi máa ń mú olùgbàgbọ́ òdodo ni lẹ́yìn irun wákàtí márààrún lẹ́yìn ìmú ọlọ́mọba lọ́kan ṣoṣo bákan náà ìgbà pé anábọ́wá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́mọba ni ọlọ́mọba ń sọ nípa àwọn kẹfẹ́rí tó ṣe wípé wọ́n bá àwọn mùsùlùmí jà lójú ogun ọlọ́wọ́n bá ní fa intabu wa akọ́mu sọláta wa ata uzakata fa ikhwanukum fi din ọlọ́ni àwọn kẹfìrí tí wọ́n bá yíjà yìí tó bá fi lè túbá níbi ìmáa ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí wọ́n pe nǹkan míì mọ́ lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n gúnran fún nǹkan míì mọ́ lẹ́yìn ọlọ́run ọba wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo wa akọ́mu sọláta bẹ́ẹ̀ ni wọ́n tún kírun wà á ta òzàká wọ́n dẹ̀ ń yọ zàká dúkìá wọn fa ikhwanukum fi din ọlọ́wọ́n ọba ni wọ́n ti di ọmọ ìyá inú ẹ̀sìn kí ló fà tọ́lọ́wọ́n bá fi mú ọ̀rọ̀ zàká wá tí ó bá kí ń ṣe pàtàkì rẹ̀ olùjẹ́ pé tá bá wọ alukur'an karim ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí ọlọ́wọ́n bá ti ń sọ̀rọ̀ ń pa irun yóò máa fi zàká tẹ̀lé tó bá ti ń sọ̀rọ̀ ń pa irun yóò máa fi zaka tẹ̀lé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fa in taabu wa akọ́mu sọ́láta wa ata uzakata fọ́kànlú sabila o ọlọ́wọ́ ní àwọn kẹfẹ́rí tán bá ń jà tán bá túbá tí wọ́n ṣe bọ́ mọ́ dàtí sùn wọ́n gbà pé ọlọ́wọ́ bọ̀ kan ṣoṣo ní tán gbà pa nàbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní wa akọ́mu sọ́lá wọ́n kírun wa ata uzaka bẹ́ẹ̀ ni wọ́n yọ zaka dúkìá wọn fàkàlù sẹ́bi láhùn ọlọ́ni ẹ̀ fi wọ́n lẹ̀ ẹ̀ ti di kankan náà eléyìí sọ fún wa pàtàkì zaka nínú islam ọlọ́wọ́n bá ń sọ láyé míì ọlọ́ni fọwọ́ìlú ni mushrikin ọlọ́ni ègbé kó ma bá àwọn olùṣẹ́bọ alẹ́dínà láyé tún na zaka àwọn tó yẹ pé wọ́n ń yọ zaka owó wọn wọ́n yọ zaka dúkìá wọn wọ́n humbil akhiratum kafirun bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ́ kẹfìrí nípa ọjọ́ ń alikiyama wọn nígbàgbọ́ nú ẹ̀ so tó túmọ̀ sí pé ẹni tó bá pèrè ẹ̀ ní mùsùlùmí ó gbọ́dọ̀ wo ǹjẹ́ dúkìá àwọn zakawo àbí ó wọ̀ ọgọ́rọ̀ èèyàn lónìí ni òníkakú fún yẹn kó ṣe àti mọ bá lọ́ntì ẹni owó tí mo tọ́jú sílé èyí tó ń bẹ ń báǹkì ni gbèsè tí èèyàn jẹ mí tó ṣe pé ẹni tó ṣe pé tí má fẹ́ gba gbèsè mi lọ́wọ́ rẹ̀ mo lè gbá at any time ni ìjọ tó yẹ tí zakawọ́ àbí kò tó yẹ tí zakawọ́ tẹ bá kó ọgọ́rùn mùsùlùmí jọ lónìí ipe kí ni ìdájọ́ ẹ̀sìn lórí eléyìí èèyàn díẹ̀ ni ó lè fèsì lórí ẹ̀ torí pé kí ni kò sí ìdánilẹ́kọ̀ọ́ tó ní í ṣe pẹ̀lú orú nǹkan báyìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ zaka ó tóbi wájú ọlọ́run ọba ju ọwọ́ tí àwọn èèyàn fi ń mú lọ eléyìí ló fà tó fi jẹ́ pé anábọ́wá muhammad sallallahu alaihi wa sallam asábà máa emphasize ọ̀rọ̀ zaka púpọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ khalifa lẹ́yìn rẹ̀ ìgbà tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam jáde láyé tó di àsìkò ìjọba abubakar radiyallahu anhu àwọn kan wọ́n láwọn òṣì islam mọ́ àwọn kan wọ́n ní mùsùlùmí sí làwọn ṣùgbọ́n zaka àwọn ò ní yọ ọmọ torí pé kò sánábì láyé mọ́ torí pé tọ́lọ́wọ́ bá sọ ni pé hudmin amwalihim sadaqatan tutahhirum wa tuzakkihim biha ìrí ànábì gbanú owó wọn gbanú dúkìá wọn sọ́dákọ̀ tutahhirum tó ma fi ṣàfọ̀mọ́ fún wọn wa tuzakkihim biha tó ma fi ṣe ìgbéga fún wọn wa salli alayhim tó wá ṣàdúrà fún wọn inna salataka sakanun lahum torí pé àdúrà tó bá ṣe ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ fún wọn wọ́n nígbà tí o ti sánábì láyé mọ́ ìyọ zakati tánu khalifa míì tó bá jẹ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam àwọn oníyọ zaka fún àwọn akẹtùnú àwọn kan láwọn òṣèṣìn mọ́ ẹni tó mẹ́sìn wá ó ti kú so ẹ̀sìn náà ti wá sópinu àwọn míì tiẹ̀ kílèmù pé anabi làwọn náà àwọn èèyàn bíi musailimatul kazab àwọn èèyàn bíi al-aswadu al-ansi àwọn méjèèjì yìí àwọn sahaba radwanullahi alayhim wọ́n gbógun tí wọ́n tí wọ́n mú àwọn méjèèjì kúrò láyé lára àwọn míì tí wọ́n clean paná bíi ọlọ́wọ́ bá la wọn òun arákùnrin kan tí wọ́n ń pè ní tuleiha àti kan náà tí wọ́n ń pè ní saja àwọn náà pè alánàbí ọlọ́wọ́ bá ṣùgbọ́n nígbà tí wọ́n rí bí wọ́n ṣe gbógun tàwọn wọ́n jáwọ́ ń bẹ́ wọ́n padà sínú islam ṣùgbọ́n kéèsì tá a fẹ́ sọ òun ni kéèsì àwọn tí wọ́n ní mùsùlùmí sí làwọn ṣùgbọ́n ọ̀rọ̀ zaka kò sí mọ́ torí pé kò sí anabi muhammad sallallahu alaihi wa sallam láyé mọ́ abubakar radiyallahu anhu ó ní òun ó gbógun tí wọ́n ní àfìgbà tán bá tó yọ zaka yẹn umar radiyallahu anhu wọ́n sọ fún bèrè abubakar àwọn tó sọ láàyè láìláà ó fẹ́ gbógun ti wọn wọ́n máa ń kírun abubakar ọ̀dọ̀láwọ̀ àánú ó ní làwọ̀kọ̀tìlánà manfarrakọ̀ bẹ́yìnà sọ́lá àti wọ́zaka ẹni tó bá fi lè ṣòpinya láàrin ìran àti zaka máa gbógun ti wọn ó ní wàláhìlà ọmọ náà ní anákan kánú yuwajjunaha ila rasulillahi sallallahu alayhi wa sallam laqatatuhum ala man'iha tó bá ṣe pé ọmọ ẹran ni wọ́n máa ń yọ ní zaka fún anabi muhammad sallallahu alayhi wa sallam lójú ayé rẹ̀ wọ́n wá láwọn ò ní yọ ọmọ sìn èmi abubakar ṣe tán àti gbogbo tiwọn abubakar radallahu anhu èèyàn tó rọ̀ ni èèyàn tó jálàánú ni ṣùgbọ́n gbà tó bá di nǹkan ẹ̀sìn wọn fi ń ṣeré Abubakar radallahu anhu oní tó bá ṣe pé ọmọ ẹran nínú ẹgbà wa mi oníká ní pé okùn tí wọ́n fi ń fa ẹran wá tó ṣe pé òun ni okùn tún èè fẹ̀ràn tí zakawọ̀ wá sí ọ̀dọ̀ anabi Muhammad sallallahu alaihi wa sallam àwa lókun yẹn àwọn òní mú wá làkọ̀ọ́tà tó máa làmánì ẹ̀ ìpọ́n láwọn òní yọ yẹn èmi Abubakar ṣetán àti gbé ogun tiwọn lórí rẹ̀ Umar radallahu anhu ìgbà tó wu ọ̀rọ̀ abubakar ọ̀dọ̀láwà lòun náà juwọ́lẹ̀ ó ní wọ́n máa húwa ilá àrùn àìtùlá kọ̀ṣára sọ́dọ̀rọ̀ abubakar kìtàl onígbà tí mo rí bí abubakar ṣe lé lórí ọ̀rọ̀ yìí mo rí pé ọlọ́run ọba ó ti ṣe ìṣípayá sínú ọkàn abubakar pé àfi kó gbógun ti àwọn táláwọn oníyọ zakai ó ní wàhárọ́fù anáwó haq ibẹ̀ ẹlẹ́mí gan ti mọ̀ pé òdodo ni ti abubakar dúró ti. tó túmọ̀ sí pé ọ̀rọ̀ zaka a lè sẹpẹ́rẹ́tì ẹ̀ kúrò ní islam islam táwọn èèyàn bá ń ṣe tí ó sì zaka ń bẹ́ islam tí ó lè dúró ni torí pé ọlọ́wọ́n bá gan fún rẹ̀ kò sẹpẹ́rẹ́tì irun àti zaka méjèèjì ń ni jẹ́ pé a bá wo àwọn iṣẹ́ ìjọsìn hajj tá a wo àwẹ̀ ara ni hajj iṣẹ́ ara àti iṣẹ́ owó ni bí ìgbà tá a sọ wípé zaka òun jẹ́ iṣẹ́ owó iṣẹ́ dúkìá irun òun jẹ́ iṣẹ́ ara àwẹ̀ náà jẹ́ iṣẹ́ ara hajj òun jẹ́ iṣẹ́ ara àti iṣẹ́ dúkìá ṣùgbọ́n ẹ̀sìn islam ó fi rinlẹ̀ ó dẹ̀ kàn nípa ọ̀rọ̀ ń pa zaka àti irun ju bó ṣe fi lọ ọ̀rọ̀ ń pa hajj àti àwẹ̀ méjèèjì gbogbo ẹ̀ náà ló pàtàkì ṣùgbọ́n méjèèjì yìí ni ó rin ilẹ̀ ju àwọn yòókù lọ sọlọ́ jẹ́ pé kálukú wa agbọ́dọ̀ wo dúkìá wa ǹjẹ́ zaka wọ àbí ó wọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ni ò níkàkú fún eléyìí bẹ́ẹ̀ ni tá a gbọ́dọ̀ níkàkú fún ni torí pé zaka yíyọ nǹkan tó pàtàkì púpọ̀ ni gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́ bọba àlékí ọlá tó dé ká mọ́ wípé fawalil mushrikin ebi kó mọ bá àwọn olùṣẹbọ àwọn tó ṣe yí pé wọn ń yọ zaka owó wọn wọn ń bil akhiratum kafirun bẹ́ẹ̀ ni wọn nígbàgbọ́ nínú ọjọ́ ń gbẹ̀ǹdà kìyàmà bákan náà lára àwọn nǹkan tí àwọn èèyàn tí wọn fi bẹ́ẹ̀ níkàkún àbí tí wọn ká ní nǹkan tí wọn ní mọ̀ ń parẹ́ oníkàwọn èèyàn máa mistake zaka kama mistake ẹ̀ fún taxi. Taxi tí ìjọba impose láwọn èèyàn lórí òun ṣe zaka tí ọlọ́run ọba tóníkayọ méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ẹlòmí àwọ̀ pé ṣe bó ń san taxi ìgbà tó bá ti ń san tax kò yẹ kó ń yọ zàkàwó òun mọ́ rárá tax tí ìjọba gbé kalẹ̀ ó yàtọ̀ fún zakati ọlọ́run ọba gbé kalẹ̀ zakati ọlọ́run ọba gbé kalẹ̀ fún wa ó níbi àwọn nǹkan tí wọ́n ti yọ ó ṣe gbogbo bí dúkìá náà ni wọ́n ti yọ ó níye àwọn dúkìá tí zakawọ́ ó dẹ̀ ní àwọn èèyàn tó ṣe wípé ọlọ́run ọba ní ká yọ fún ìmọ̀ yọ fún àwọn tán ní ká yọ fún ká yọ síbi nǹkan míì bí ẹlẹ́gbẹ́ pé yóò yọ zaka náà ni ìmọ̀ yọ ń taníká yọ ń bẹ́ẹ̀ bí ẹlẹ́gbẹ́ pé yóò tí yọ zaka náà ni sọ ló jẹ́ pé bá a ṣe ń kírun tí ìrun wá ní ètò tó ní bá a ṣe gbọ́rọ̀ kí bẹ́ẹ̀ náà ni zaka náà létò títí ẹ̀ zaka yàtọ̀ fún táàkì tí ìjọba impose méjèèjì ò jọra wọn. bẹ́ẹ̀ náà ni zaka ó yàtọ̀ fún sọ́dákọ̀ lásán ìtọrẹ àánú lásán ẹlòmíín sì léwo sùnsùn pé òun fún lágbájá ní nǹkan a ò pé zaka owó òun lòun ti yọ yẹn ṣé ńgbà tó yọ ṣé zaka owó rẹ̀ òun ló yọ làníyàn rẹ̀ dẹ́n ṣe iye tó yẹ kó yọnu eléyìí ń ta gbọ́dọ̀ ní kàkún ni. Kakufuni then ẹni tó yọ fún yẹn ṣẹ́ni tó qualify láti gba zaka ni tí o máa ń ṣẹni tó qualify láti gba zaka tó ń náà mọ̀ pé kò qualify tó bá yọ sadaka lásán ló ṣe kò ṣe zaka ẹ̀ ló yọ ló fi jẹ́ pé nǹkan tá a gbọ́dọ̀ fi àyè lẹ̀ láti kọ́ ni gbogbo ẹni tó bá ti ń kó dúkìá jọ lára nǹkan tó gbọ́dọ̀ mọ̀ òun náà ni pé kó mọ̀ ìgbà wo ni zaka ó wọ dúkìá òun kí ni zaka wọ nínú dúkìá òun kí ni nǹkan tó ṣe yí pé òun ó yọ nínú dúkìá òun torí gbogbo àwọn eléyìí làwọn èèyàn oníkàkún fún ẹlòmíì lápẹjúwe ó lè ní one million naira lọ́wọ́ tó ṣe pé mọ́jẹ̀mú zaka pé sáré ó lè wo sùsùn ó lóun fẹ́ yọ ten thousand kan bẹ́ẹ̀ ni àbóun fẹ́ yọ five thousand kan eléyà máa jẹ́ zaka owó mi ṣé million tá a bá ní five thousand àbí ten thousand ló yẹ ká yọ ń yombe rárá èlé ló yẹ ká yọ ń bẹ́ èèyàn gbọ́dọ̀ kọ́ ó gbọ́dọ̀ mọ ètò yẹ kó ń yọ ń bẹ́ torí ẹ̀ zaka wọ dúkìá wọn ṣùgbọ́n iye tí wọ́n yẹ ká yọ kọ́ náà ń iye tó wù wọ́n làwọn ń yọ bẹ́ẹ̀ ni dúkìá yẹn ìtòyẹ kan yọ kúrò ńbẹ̀ tí wọ́n yọ yẹn ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni torí pé ọlọ́wọ́n ọba tó fún àwọn ní dúkìá yẹn táwọn fi ń wo páwọn làwọn ní ọlọ́wọ́n ọba ti fi ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kan síbẹ̀ tó yẹ pé tí wọ́n ọba yọ kúrò ńbẹ̀ nǹkan tó léwu fún wọn wájú ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ọba ń sọ fún wọn ní alukur'an karim ọlọ́ni wàlẹ́dínà yaknizuna zahab walfiddo wàlá yunfikuna afi sabilillah fọbashirun bi azabin alim ọlọ́ni àwọn tó ṣe wípé wọ́n ń kó góòdù àti fàdákà tí wọ́n ń kó jọ ìyẹn ni owó tí wọ́n ń ná láyé ìgbà yẹn wàlá yunfikuna afi wọn àná sójú ọ̀nà ọlọ́wọ́ bá fàbàṣírù bí alim ọlọ́run fún wọn ní ìyá fún fún wọn ní ìró ìyá ẹlẹ́tẹ̀ eléro yawma yuhma alayha fi nari jahannama ọjọ́ tó ṣe pé gbogbo àwọn kan tán kójọ yẹ tí wọn yọ ẹ̀tọ́ ọlọ́wọ́n bá gbogbo ẹ̀ àánìkan ma jo wọn na to ba di john gbendi alkiyama nínú náà jahannama wọn ó di irin ọlọ́run ni wọ́n máa fi mọ jó wọn wájú wọ́n máa fi mọ jó wọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa fi jó wọn lẹ́yìn hadha ma kanastum li anfusikum fadhuku ma kuntum taknizun ọlọ́run ni ntẹ́ fọwọ́ ara yín kójọ nígbà tẹ́ ń bẹ lé ayé lélẹ́yìí tẹ́ fẹ́ ná tẹ́ fẹ́ yọ ẹ̀tọ́ ọlọ́run ọba tó ń bẹ́ẹ̀ yọ ẹ̀tọ́ àwọn tálíkà tí ń bẹ́ẹ̀ máa tọ́ ìyà kójọ ẹ máa tọ́ wò eléyìí aya alukur'an ni bẹ́ẹ̀ náà ni àwọn aya míì tún bẹ àti ahadith míì tó ń sọ̀rọ̀ nípa ìyà tó ń bẹ fẹ́ni tí yóò yọ zakari tá a sì padà mọ́ mẹ́nuba kọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ṣùgbọ́n ta fẹ́ lónìí wípé agbọ̀rọ̀ ṣùpìyàn láàrin ìtọrẹ àánú lásán àti zakati ọlọ́wọ́n ọba ṣe lọ́rọ̀ ẹ̀yàn léwa lórí zakati ọlọ́wọ́n ọba ṣe lọ́rọ̀ ẹ̀yàn léwa lórí ó láwọn èèyàn tá a yọ fún ó ní iye tá a yọ ń ó ní a gbọ́dọ̀ dá gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ìtọ́rẹ̀ àánú nítorí fi ṣe ìtọ́rẹ̀ àánú lókè ìgbà tí ó bá ti kí ń haram a gbọ́dọ̀ ṣòpinya láàrin méjèèjì bákan náà láàrin zaka àti ntí àwọn afánpé ní ọ̀dọ́ra òun náà ni àwọn taxes tí àwọn ìjọba impose láwọn èèyàn lórí lórí àwọn taxes tí ìjọba impose láwọn èèyàn lórí àwọn afá lọ́rọ̀ tó pọ̀ lórí yíhun èmi wọ́n tírìtì ẹ̀ wọ́n fi sí abẹ́ntàmọ̀ sí almukus kí náà ń pè ní mukus òun náà ni ìfipá gbowó lọ́wọ́ èèyàn pàtàkì jùlọ nígbàtí àwọn èèyàn tó máa ń fipá gbowó lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ní ọgbọ̀rọ̀ sàn kan báyìí láì sí any justification fún nǹkan tí wọ́n ní kan sanwó fún lọ́dọ̀ àwọn alárúbáwọn a máa ṣerú nǹkan báyìí tẹ́lẹ̀ ṣíwájú kí islam kó tó dáàrin wọn kọ́lọ́ ọba tó gbé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam dìde láàrin wọn tó ṣe pé àwọn kan mọ̀ fipá gbó lọ́wọ́ àwọn èèyàn wọ́n mọ̀ fipá gbó lọ́wọ́ àwọn ọlọ́jà ẹni bá fẹ́ kọjá níbì kan wọn ló gbọ́dọ̀ sanwó kan owó tó bá dẹ̀ sí san àpò wọn ló ń lọ eléyìí ni wọ́n ń pè ní maksu àbí mukus ní plural rẹ̀ ní èdè larubawa anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó ń sọ̀rọ̀ ń pa arábìnrin kan tó ṣe zina alghamidiya tán padà sọ lóko pa arábìnrin yìí ni ó túbá ìgbà táwọn èèyàn kan wá ń sọ̀rọ̀ tó lé against ẹ̀ nígbà tí wọ́n sọ lóko ànẹ́mísọ̀ láàsán ní arábìnrin tẹ́ tí ẹ̀ ń sọ lóko yìí gẹ́gẹ́ bí òfin ẹ̀ ti ṣe gbé wá tẹ́ ẹ tún wá ń ṣe bí ẹni ń ṣépè fún làkọ̀tà àbàtìtàwọ̀bàtàn ó ti túbá ní tútúbá tó ṣe wípé làwọ̀tà àbà àsọ ìbò maxim ẹni tó ń fipá gbowó lọ́wọ́ àwọn èèyàn tó bá fi lè túbá bẹ́ẹ̀ làhúfìràlà ọlọ́run ọbọ̀ kò bá ṣe àforíjìn fún ọlọ́run ọbọ̀ bá gba tútú bá irú èèyàn bẹ́ẹ̀ tó túmọ̀ sí wípé tá a bá lè máa fi ẹni tó ṣe zìnà ká máa kọ̀m̀pí ẹ̀mẹ́ ẹni tó ń fipá gbowó lọ́wọ́ àwọn èèyàn a rí i pé ìfipá gbowó lọ́wọ́ àwọn èèyàn nǹkan tó léwu ni sọlọ́m jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà wọ́n ní owó tí wọ́n impose lọ́wọ́ àwọn èèyàn lórí àwọn èèyàn kan gbọ́dọ̀ san táàkì kan ọ̀gọ̀rọ̀ àwọn àfáà rí rí pé ipò mọ́ksù ló wà ṣùgbọ́n bẹ́nu àwọn àfáà tí wọ́n ní tó bá ṣe pé owó tó gbà yìí wọ́n ń lò fún àǹfààní àwọn aráàlú náà ni bíi ká fi ṣọ̀nà bíi ká fi kọ́ hospital àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú nǹkan tí ó wúlò fún àwọn aráàlú tí ó ń ṣe páwọn kan da sápò arínú àwọn àfáàtàn ní kò sí nǹkan tó burú bí eléyìí tí ìjọba bá ń gbà lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n ní gbogbo wọn kò lórí wípé tó bá ṣe pé nǹkan tán ń gbà tí wọ́n ń dà sápò ara wọn ni táwọn fi ń ṣe fàájì tí wọ́n ní ìfipá gbowó lọ́wọ́ àwọn èèyàn ló túmọ̀ sí eléyìí ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam àdírẹ́sì ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan tí ó ń bẹ fún àǹfààní àwọn aráàlú náà ni wọ́n ń gbà á fún tí wọ́n dẹ̀ na síbi nǹkan tí ó tako ṣẹ̀rí ọlọ́wọ́ bá torí pé ńgbà tá a bá gbowó lọ́wọ́ àwọn èèyàn nípa tó ṣe pé ńgbà tá máa fi tá máa lò à ń lò síbi nǹkan tí ọlọ́wọ́ bá pè ní haram ewu ńlá níwájú ọlọ́wọ́ bá náà ṣùgbọ́n tá a bá lò síbi nǹkan tó jẹ́ nǹkan àǹfààní àwọn èèyàn eléyìí ààrẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmì náà tí wọ́n ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò kó sí abẹ́ maksu ti anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam tí ó sọ ṣùgbọ́n èyí tí ó kàn wá jùlọ níbi ọ̀rọ̀ zakata ń sọ òun ni wípé mo ti wá yan mo ti san táàkì mi òun kọ́ ló túmọ̀ sí pé kí ni zakatu yẹ kí n yọ tọ́lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ yẹn lórí dúkìá mi mo ti yọ náà nù torí àwọn mímọ̀ ń dáa pọ̀ wọn nígbà tá a bá ti yọ táàkì ni so kò nídìí ká tún yọ zakama rárá táàsì dádúró títí ẹ̀ ó dẹ̀ ní ìdájọ́ títí ẹ̀ ó ní ìyà tí àwọn àfẹ́sìn kọ sí ṣùgbọ́n zaka ní ọlọ́wọ́n ọba tó ṣe wípé ó gbé kalẹ̀ ni a dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé bó ṣe gbé kalẹ̀ ẹni tí ò bá tẹ̀lé bó ṣe gbé kalẹ̀ ìjẹni àti ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala palẹ́sì kalẹ̀ fún àwọn èèyàn bẹ́ẹ̀ òun náà ni ẹran kata mẹ́nuba ní kálukú wa fi gbọ́dọ̀ wó rẹ̀ dáadáa dúkìá tó ní ǹjẹ́ zaka wọ àbí ó wọ láfi gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ń pa kíni zaka wọ nǹkan wo ni zaka ó wọ kí là á yọ kí là á níyọ gbogbo eléyìí nǹkan tó pàtàkì ní ta là á yọ fún ta ni ò lẹ́tọ̀ọ́ sí lápèjúwe ẹlòmílé okun fẹ́ yọ zaka òun yóò wá ló ń kó fún yá òun àbó ń kó fún bàbá òun àbí àbúrò ẹ̀ tó ṣe pé òun ló wà responsible fún jíjẹ múmú rẹ̀ ojúṣe tó bá yẹ ká ṣe à ń fi zakadi ìwọ ló yẹ kó o ṣe ojúṣe yìí wá wò pé a ah, ṣùgbọ́n ní ká yọ zaka náà kí n yọ zaka mi kí n fi di ojúṣe yẹn rárá dandan ni kí ọmọ kó ṣe fún ìyá rẹ̀ kó náwó fún ìyá rẹ̀ kó náwó fún bàbá rẹ̀ kó gbọ́ bùkátà wọn nígbà tó bá ṣe pé àwọn bàbá wọn tó gbọ́ bùkátà ara wọn fúnra wọn àbí wọn ní tán lè fi gbọ́ bùkátà ara wọn yóò di ọ̀ràn yẹn lórí ọmọ láti gbọ́ bùkátà wọn ṣùgbọ́n bàbá tó tó tán ìyá tó tó tán kò ń ṣe ọ̀ràn yẹn lórí ọmọ láti gbọ́ bùkátà jíjẹ múmu wọn torí pé àwọn kan fúnra wọn tó tán ṣùgbọ́n yóò ní kó mọ́ ṣe nǹkan fún wọn nǹkan dáadáa ṣùgbọ́n ṣòun ló máa wà responsible fún jíjẹ múmu wọn rárá torí pé àwọn òbí náà àwọn náà tó tán ṣùgbọ́n tí wọ́n bá tó tán dandan ni kó gbọ́ bùkátà wọn bó ṣe jẹ́ dandan lórí ẹ̀ láti gbọ́ bùkátà àwọn ọmọ rẹ̀ nígbà tí àwọn ọmọ náà ò bá tí tó tán ìgbà táwọn ọmọ bá tó tán kálukú náà mọ̀ gbọ́ bùkátà ara titi ẹ̀ ṣùgbọ́n ọmọ tí ò tí tó tán dandan ni kó bí gbọ́ bùkátà rẹ̀ òbí tó wá wo pé òun fẹ́ ṣe ṣírò zaka òun ìgbà tó wá ṣe ṣírò ẹ̀ tán ó wò pé owó ló pọ̀ ńlẹ̀ báyìí ọmọ mi eléyìí ó fẹ́ ṣe eléyìí ó fẹ́ ṣe yìí kí n fẹ̀kọ́ kún mú owó yìí kí n fi gbọ́ bùkátà wọn rárá haramu ni fún ó ń dọ́jì zaka nìyí ojúṣe tó yẹ ká ṣe àkín pàtì táwa la fẹ́ fi owó zaka afẹ́ fi di bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá impose lé wa lórí tí ìjọba impose lé wa lórí bóyá wọ́n lò judiciously o àbí wọ́n lò judiciously a ní sọ pé a fẹ́ fi zakadi eléyìí jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ náà lórí pé ìjọba impose tax léyàn lórí tí wọ́n lò bó ṣe yẹ kán lò ó wọ́n ṣe wọ́n lò fún àǹfààní àwọn èèyàn bóyá wọ́n ń gbà á wọ́n ń da sápò ara wọn ni kí ló yẹ kí ó jẹ́ èèyàn òun náà ni pé tó bá ṣe wípé ìjọba ni àwọn àfẹ́sìn ni ẹ yọ fún wọn kódà kó ṣe pé kí ni wọ́n lò ó judiciously nítorí kí ni nítorí kó má bí àwọn nǹkan míì láwùjọ ṣùgbọ́n tẹ́ fún wọn yẹn tí wọ́n lẹ́tọ́ àti gbà iná ni wọ́n gbà sọ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tá a bá ní ẹ̀kọ́ àti àgbọ́yípa ẹ̀sìn ọ̀rọ̀ wípé àwọn olórí wọ́n ṣe jàǹbá fún wa wọ́n dùn wá lẹ́tọ́ wa ọlọ́run ọba ti bá wa yanjú ẹ̀ gbogbo ẹni tó ń bẹ ní ipò olórí tó ń jẹ nǹkan tí ò lẹ́tọ́ àti jẹ yóò pọ̀ tó bá di jọ́ ń gbé dalkiyama lànàbíwá muhammad sallallahu alaihi wa sallam òfin ni máa mi mùrọ̀ yẹ́lì amúra rọ̀ọ̀yẹ́ tìmìlẹ̀ mùsùlùmí kò sí olórí kan tó ṣe pé yóò lóhun mójútó ọ̀rọ̀ àwọn mùsùlùmí fayamúti ọmọ yamútu ọwọ́ gẹ́ṣùn láhùn ìjọ tí wo lórí bẹ́ẹ̀ jáde láyé ó jáde lẹ́ni tó ti ní ẹrù ẹ̀ṣẹ̀ ipò ṣe àbòsí fún àwọn aráàlú rẹ̀ ilà haramallahu alayhi janna àfikọ́ lọ́wọ́ bá ṣe àlìjanna léèwọ̀ fún ẹ̀kọ́ tí islam fi kọ́ wa nù yàtọ̀ sí nǹkan tí àwa mú fúnra wa abárí nǹkan díẹ̀ tó kù díẹ̀ káàtó lára olórí wa the next ni ká bọ́ta ká gbé plákáàdì ká violence rárá islam kọ́ yẹn olóúnjẹ gbogbo ẹ tó bá ń lo tó ń fi violence ti sí ara islam ẹni yóò mọ islam ni ṣùgbọ́n kò lè yà rẹ̀ lẹ́nu torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ni ò mọ̀ nípa islam ẹni tó bá mọ̀ nípa islam yóò mọ̀ pé islam ẹ̀sìn píìsì ni islam ẹ̀sìn rọrùn ni débi wípé ẹni tó bá ṣàbòsí fún ẹ tó ṣe wípé o lágbára àti gba ẹ padà ní àfikún lè lọ sí wàhálà ńlá islam á ní yóò pàdé ọlọ́run ọba so olófà tó jẹ́ pé táàkì ní bọ́ǹgbà lọ́wọ́ wa tó ṣe pé wọ́n lò ó síbi nǹkan tó jẹ́ nǹkan àláàlì wọ́n lò ó fún àǹfààní aráàlú nítorí kó mọ̀ bá di wàhálà àwọn àfẹ́sìn á ní ẹ fún wọn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ni wọ́n gbà bẹ́ẹ̀ ni tẹ́sí fẹ́ni rẹ̀ ni pé láyé hìlù máàlù mùrín muslim owó mùsùlùmí kan ò lẹ́tọ̀ fún yẹn ilà mi tíbi nafsi àti kó ṣe pé nǹkan tó wá láti inú ọkàn rẹ̀ tẹ́lẹ̀ ló jẹ́ pé à ń fipá gbowó lọ́wọ́ àwọn èèyàn kódà bàbá ní káwọn èèyàn dá sí tọ́lọ́wọ́n ọba yàtọ̀ fún zakati ọlọ́wọ́n bá ṣe lọ́rùn yẹn lé lórí tó wáyé pé sọ́dọ̀kà lásán la fẹ́ nìkan ṣe ẹni tí ó wá fẹ́ ṣe ni à ń fipá gbà lọ́wọ́ rẹ̀ à ń lé koko mọ́ ẹ̀kọ́ islam lele zakari kan la lè fipá gbà lọ́wọ́ èèyàn níjọba islam ó fipá gbà lọ́wọ́ rẹ̀ zakatọ́ lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ yẹn lórí owó ẹ̀ àbí ojúṣe tó yẹ kó ṣe bóyá lórí ìyàwó àbọmọ àbáwọn àbáwọn òbí rẹ̀ tí ò ṣe irú a situation bẹ́ẹ̀ islam yóò ní kí olórí ìlú kó fọ́ọ̀sì ẹ̀ láti gba ẹ̀tọ́ ẹlẹ́tọ́ àbójẹ àwọn èèyàn lówó ṣùgbọ́n àwọn kan tó bá yẹ pé nǹkan tó jẹ́ pé voluntary act ni tí ó kìí ṣe nǹkan tó ṣe wípé ó jẹ́ ọ̀ràn èèyàn a lè rọ̀yàn kó ṣe ṣùgbọ́n kò ṣe nǹkan tá a fipá gbà lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n ọ̀rọ̀ zaka ibi tó ń pàtàkì dé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó lẹ́ni tó bá kọ̀ tí ó yọ fa iná àkìdóhù fa iná àkìdó àgbàlọ́ rẹ̀ ní wàṣátìrìmáàlì àtúgbà ìdajì dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀ kó mọ jẹ́ kí ni fáìnì lórí pé kò fẹ́ yọ zaka owó rẹ̀ so eléyìí sọ fún wa pàtàkì ká yọ zaka ó rẹ̀ ń sọ fún wa káṣùpìyàn láàrin sádàkà lásán àti zaka ká dẹ̀ tún ṣùpìyàn láàrin zaka àti taxi tí wọ́n impose lé wa lórí gbogbo wọn wọ́n dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni gbogbo wọn dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ìwọ̀n bá ta bára sọ yìí gẹ́gẹ́ bí ti lórí àwọn ahadith tó ní ṣe pẹ̀lú zaka kọ́nà ọba subhanahu wa ta'ala kò jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kó ṣẹni kọ̀ọ̀kan wá ní ẹrú tó ṣe wípé tọ́lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ yẹn lé lórí yóò mọ̀ṣálápá ń tètè àti mú iṣẹ́ àwọn nǹkan tọ́lọ́wọ́ bá kọ̀ fún yóò mọ̀ṣálápá ń tètè àti jìnà sí àwọn nǹkan wọ̀nyẹn wasallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka